الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار adúpẹ́ fún ọlọ́run bá wa àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú wa nẹ́bùwa muhammad sallallahu alayhi wa sallam abiyallahu subhanahu wa ta'ala gbogbo ìgbìyànjú ẹni kọ̀ọ̀kan wa lórí ìfi ìjọsìn fún kódákùn tí wọ́n dálù wa nígbàyà nínú àlámàrí ọmọ èdè ènìyàn òun náà ni ìfẹ́ra ẹni gẹ́gẹ́ bí lọ́kọ-láya láàrin ọkùnrin àti obìnrin ìgbésẹ̀ kan nínú ìgbésí ayé ọmọ èdè ènìyàn tó jẹ́ wípé téèyàn bá ti dé lẹ́bù kan yóò ti máa ronú pé gẹ́gẹ́ bí ọkùnrin kémi náà níyàwó gẹ́gẹ́ bí obìnrin kémi náà lọ́kọ débi wípé tó bá ń pẹ́ ju bó ṣe yẹ lọ àwọn èèyàn ó tún máa ṣẹ́ láwùjọ ipe kí ló dé tí ó ń ṣe pé nǹkan ń rọ́lù yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kéèyàn lọ́kọ kéèyàn níyàwó kò dàbí kí a máa táǹpẹ̀ ní ojúṣe wa àti àwọn ẹ̀tọ́ tó so mọ́ ìbáṣepọ̀ wa gẹ́gẹ́ bí lọ́kọ-láya pápá jùlọ àwa mùsùlùmí torí pé tá bá bọ́ta a rí ìgbéyàwó ọdún kan tó túká a rí ìgbéyàwó alárinrin tó jẹ́ wípé wọ́n náwó wọ́n nára wọ́n ná àsìkò ṣùgbọ́n lẹ́yìn oṣù mẹ́fà ìgbéyàwó yẹn túká àwọn ẹlòmíì wọ́n ń bára wọn mánéjì ara wọn mánéjì ara wọn mo ti rí ìgbéyàwó tó jẹ́ wípé ó ti pé 23 three years tí wọ́n ti jọ wà wọ́n dẹ̀ láwọn fẹ́ túká láàrin ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn kí ló ń fa àwọn nǹkan wọ̀nyí tó jẹ́ wípé ìtúká láàrin ọkọ láya ó ń wọ́pọ̀ láwùjọ wa tá a bá tú kúlẹ̀kúlẹ̀ rẹ̀ á rí wípé ìmọ̀mọ̀ tó jẹ́ ojúṣe láàrin lọ́kọ-láya ọkùnrin yóò mọ̀ tó jẹ́ ojúṣe rẹ̀ tó kò ṣe bó ṣe tó àti bó ṣe yẹ obìnrin náà ò mọ̀ tó jẹ́ ojúṣe rẹ̀ kò ṣe bó ṣe tó àti bó ṣe yẹ àbí ọkùnrin ń béèrè kọjá ẹ̀tọ́ rẹ̀ lọ́wọ́ ìyàwó rẹ̀ àbí obìnrin ń béèrè kọjá ẹ̀tọ́ rẹ̀ lọ́wọ́ ọkọ rẹ̀ tó wá sọ nǹkan yẹn dìjà ní tí ò ń ṣe ẹ̀tọ́ rẹ̀ àwọn nǹkan wọ̀nyí ó ń fa gbọ́mẹsí omi ọ̀tọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ lóbi jáwé pé tabawo náà Qur'an ọlọ́wọ́n ọba àlekí ọlá ó kọ́ wa ní ẹ̀kọ́ tó pọ̀ lára ẹ̀kọ́ tí ó kọ́ wa òun náà ní kí ni àwọn nǹkan tí ó jẹ́ al-huququ àwọn ẹ̀tọ́ lọ́kọláya ó jẹ́ ọ̀ranyàn fún wa láti mà kaba lè pé àwọn ojúṣe yẹn abiyalọ́n subhanahu wa ta'ala kó fún wa ní àgbóyà àwọn ọ̀rọ̀ ìjú bí a ṣe sọ́lọ alìfòkúkù zaujiya àwọn ojúṣe àtàwọn ẹ̀tọ́ láàrin lọ́kọláya àwọn àfà wọn pín sí obìnrin tó ní ìgbà lọ́wọ́ ọkọ rẹ̀ ní tí ó mọ̀ jẹ́ ojúṣe ọkọ ẹ̀kejì àwọn ẹ̀tọ́ ọkùnrin tóun náà ní ìgbà lọ́wọ́ ìyàwó rẹ̀ ní tí ó mọ̀ jẹ́ ojúṣe ìyàwó àwọn ẹ̀tọ́ tọkùnrin tó jẹ́ ojúṣe ìyàwó tó jẹ́ wípé ìyàwó gbọ́dọ̀ mọ́ fún àmọ̀tàn yẹn lẹ́tà ṣùgbọ́n ìtàfi bẹ̀rẹ̀ òun náà ni àwọn ẹ̀tọ́ tóbìnrin ní tó jẹ́ ojúṣe ọkọ tọkùnrin ò gbọ́dọ̀ mọ́ ṣe tó jẹ́ wípé kódà tó bá bọ́ sálùkìyàmà òfin ẹ̀sìn wà lórí wípé ẹ̀tọ́ báyìí tí ò ṣe ẹ̀tún ṣe lẹ́yìn rẹ̀ sọ àwọn eléyìí náà ni àwọn ojúṣe tó jẹ́ wípé ń bẹ lọ́rùn ọkùnrin lórí ìyàwó rẹ̀ àkọ́kọ́ àwọn afa sọ wípé alimahar ìtànpé ni mahari ìtànpé ni sadaki ọrùn ọkùnrin ló wà fún ìyàwó rẹ̀ ọkùnrin gbọ́dọ̀ fún obìnrin ní táǹpẹ̀ ní sàdáàkì rẹ̀ nígbà tá bá ń ṣètò lọ́kọ láya tó bá wo pé nǹkan tó ń béèrè fún òsì rẹ̀ sì máa fún ẹ létà kó mọ̀ sọ di bygone ó ti lọ ó ti lọ nìyẹn àtijọ́ ń gbé láti di three years kí ló tún béèrè yẹn fún torí pé ṣẹ̀ríà kọ̀ǹsídà rẹ̀ gẹ́gẹ́ bí dẹ́yìn nù gbèsè ni into promise ẹ̀ tó wà gẹ́gẹ́ bí sàdáàkì kò wá sí rẹ́dì ọdún méjì ọdún mẹ́ta ọdún mẹ́rin márùn mẹ́fà ó ti wá ń bímọ lọ ó wá ní ó ti lọ nìyẹn kó lọ kódà nínú òfin ẹ̀sìn tí ọkùnrin ìyẹn bá kú nínú gbèsè tó jẹ obìnrin yẹn òní sàdáàkì yẹn wọ́n á yọ nù property rẹ̀ wọ́n á fún obìnrin yẹn tí kò bá ní nǹkan nínú property kò fi nǹkan kan lẹ̀ pé tálákùtà yányán ni so ó wà ní àwọn àfáìsì tí wọ́n sọ wípé ìjọba mùsùlùmí ìjọba ẹ̀sìn wá ìyọnu baitul mal níbi tá a bá ti ń lo ṣẹ̀ríà a máa ń ní treasury kan tó ń pè ní baitul mal so owó àwọn mùsùlùmí bẹ́ẹ̀ fún àwọn nǹkan báyìí so wọ́n á yọ ń bẹ̀ láti rí fún obìnrin yẹn kábàárì mọ bí nǹkan ẹ̀ ti ṣe pàtàkì tó so ẹni tó ń promise pé àmà fún ẹni sàdákì ẹ̀ lẹ́tà àwọn ayọjọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́

torí pé yóò máa jẹ́ gbèsè lọ́rùn ọkùnrin sàdáàkì ìwá ní ní tóbìnrin bá béèrè náà ní fífi ẹ̀ òun ló ní kì í ṣe ní tí fámìlì gẹ́gẹ́ bí n tafẹ́ gbà lọ́dọ̀ ọkọ wọn wọn ni tó bẹ́ fẹ́ ọmọ wọn ní sàdáàkì ìyẹn ò dúró gẹ́gẹ́ bí sàdáàkì so tábà fún wọn a fún wọn ní eh, màlúù a fún wọn ní iṣu forty one eh, kìnnìkan gbogbo ń takọ kalẹ̀ tí ò bá ti kí ń ṣe haram tí òtọ́ sí nú ẹ̀ tí ò sí sí máa ń ṣìnà nínú ẹ̀ ẹ̀ tí ò sí àkíní kan ìbílẹ̀ níbẹ̀ tó tó jẹ́ káwọn nǹkan tí wọ́n kọ náà àwọn nǹkan tí kò ta kẹsìn nínú jíjẹ mímu àti dúkìá tábà lágbára ká fún lágbára ajẹkọmọ sí àlágbára ìyẹn kọ́ ni ṣáàtù sí hàtì nìkan kò sínú májẹ̀mú ìlàlàáfíà yìí tá a fẹ́ so kódà kò sínú ẹ̀ sòtòrí pé fámìlì ló ń bèrè yẹn ìyẹn àṣà àwọn ìlú kọ̀ọ̀kan dẹ̀ ni àwọn Ìgbò náà láṣà ti tiwọn àwọn Haúsá ní tiwọn àwọn Yorùbá ní tiwọn àwọn ìlú mi náà ní tiwọn torú àwọn àṣà báyìí lópin nira wa lára ó lè mọ́ sí ní tó burú ń business pé ọkùnrin yìí àbúrò ti ń ṣiṣẹ́ náà kọ́ béèrè bóló ti ń ṣiṣẹ́ bóló wọ́n mọ irú tí wọ́n á fún ọmọ wọn ò bá wa ló máa sọ́fà lẹ́yìn tó máa ṣe nìkan àwọn ti gba sáfẹ́ gbà wọ́n dẹ̀ ti pin mọ́ra wọn lọ́wọ́ eléyìí ẹ jẹ́ kí agbìyànjú àti máa kàwòye sí dáadáa nínú kọ́ọ̀tọ̀ wa nínú kọ́ọ̀tọ̀ àwọn fámìlì mi ò yarí wọ́n máa wá tún gbogbo apẹ̀rẹ̀ yẹn níjọ́jú gbogbo èèyàn já àwòṣe ṣú ẹ pé tí ò bá ti pé kò múyàwó lọ ṣé kinní kan pé ṣé kinní kan wà ń gbogbo tẹ́ ń béèrè yẹn ṣọ́nà ló ní àbèrè ọlọ́run ló ní àbèrè kúrẹ́kù ò ní kankan ṣe pẹ̀lú ní ìka tá ṣùgbọ́n tí jẹ́rìí bá fàlà fún kankan lẹ̀ wípé ókè tẹ́ni ẹ bá lágbára àti fún yín gẹ́gẹ́ bí ẹ̀bùn ẹ mọ́ yọ àyọ̀pọ̀rá lórí ẹ̀kẹ́ wá sọ di fóun gangan lójúlówó èyí tó jẹ́ sàdá kí ọmọ yín gangan tó tẹ̀ wá ṣe pàtàkì ẹ̀ wulẹ̀ tó ń pa ká correct ẹ̀ ká mọ́ fara ní àwọn tí wọ́n fẹ́ fi àwọn ọmọ wa nípa ń tà ń béèrè lọ́wọ́ wọn àsìkò tọ́mọ wọn fẹ́ lò lọ́dọ̀ wọn ó pọ̀ ẹ̀rí àǹfààní tọ́mọ wa ó jẹ lọ́dọ̀ wọn ó pọ̀ kọjá gbogbo tá ń béèrè tàwa fẹ́ torí ẹ̀ dání káàrú wàláhì ọlọ́ni wàá tú ànìsá sọ̀dọ̀kọ́tẹ̀ ìnà nílà ẹ fún àwọn obìnrin ní sàdákì wọn ẹ fún wọn sàdákì wọn kọ́lọ̀mbà àlékírá tí ó ṣe dọ́rùn fún nínú àwọn tó jẹ́ ẹ̀tọ́ wọn nìyẹn ẹlẹ́ẹ̀kejì ànáfàkọ̀ ọkùnrin ọ̀ranyàn ni fún kó náwó lórí ìyàwó rẹ̀ kó náwó lórí fámìlì rẹ̀ ọrùn ọkùnrin ló wà ọlọ́run ló tó bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí nta fi ń jẹ́ baálé ilé náà nìyẹn nta fi ń jẹ́ ọkọ lórí wọn náà nìyẹn kódà kóbìnrin yẹn ní mìtìtì nínú owó ọkùnrin gbọ́dọ̀ mọ̀ kó accept gẹ́gẹ́ bí responsibility ike ojúṣe mi òun ni kí n náwó lórí ẹ̀ èwo ni kéèyàn bẹ̀rẹ̀ sí máa wá káàkiri pé obìnrin tí mo fẹ́ fẹ́ àmì ìráyè kìíní o obìnrin tóun náà ṣiṣẹ́ tó lówó lọ́wọ́ ẹ̀ ẹ̀ tọ́mọjọ́ máa gbé responsibility inú ilé àìsẹ́ kan ṣe ọkùnrin òun ló máa ń ronú bẹ́ẹ̀ àìní kan ṣe bẹ́ẹ̀ dẹ̀ ni ó ti ń límìtì tó fẹ́ kọ́lọ́ ń ṣe fóun torí pé bó bá ṣe ní interest láti náwó lórí ìyàwó ẹ̀ sí bẹ́ẹ̀ náà ló ṣe máa béèrè àánú ọlọ́run tó dẹ̀ máa ṣùgbọ́n tó bá ti ń gé tó ti ń pín ipe àwa ah, ìwọ ọmọ gbélé kébi ọmọ gbélé àwọn náà ti ṣe kájọ máa ṣe bí ilé ayé ti gbà ń sí nìyẹn kò sí fámìlì kan tọkùnrin ń gbé gbogbo hundred percent mọ́ ó ń bẹ ó dẹ́ pọ̀ rẹpẹtẹ wàláhì tọkùnrin ń gbé hundred percent ìwọ náà bẹ ọlọ́run tí wọn náà lè máa gbé percent ọlọ́run á dẹ̀ ṣe bẹ́ẹ̀ tó ilé nínú nǹkan tó jẹ́ ọ̀ràn yẹn lé wa lórí gẹ́gẹ́ bí responsibility jíjẹ mímu ìná ìlò àwọn obìnrin wa ọrùn wa ló wà kó má rí òhù ọrùn wa ló wà ẹ̀rí kóró ń jẹjẹ lásìkò ọrùn wa ló wà kórí mímu lásìkò ọrùn wa ló wà ọlọ́wọ́n bá àlìkẹ́ ọlá nínú alukur'an ó ní wa 'ala al-mawlud lahu rizquhunna wa kiswatuhunna bil ma'ruf ọlọ́run lẹ́yìn tá a fún lọ́mọ látara àwọn ìyàwó yìí àwọn ìyàwó yín àtàwọn ọmọ yín jíjẹ mímu wọn wíwọ wọn ìná ìlò wọn ọ̀rìn yín ló wà ẹ má pin responsibility yẹn pẹ̀lú wọn kódà kí wọ́n ní owó lọ́wọ́ tó bá wù láti assist family pẹ̀lú tó ní fàbíyì ní ìmọ̀ it is welcome tó bá sọ yí pé tí mo múlẹ̀ ìwò ya yín ni ó sọ pé kí ni òun ya wa ni gbólóhùn yíyá yẹn ó ti di kí ni ó ti di dáínà sí wa lọ́rùn nǹkan yẹn ti di gbèsè ó nígbà tó bá tó sọ yí pé mo yọ̀ǹda rẹ̀ tó bá lóun yá wa ó yá wa ní ẹjẹ́ àgbìyànjú ká dáa padà fún torí pé in tó fi owó yẹn ṣe nínú àwọn tó jẹ́ ojúṣe ìpìlẹ̀ tó jẹ́ ojúṣe ìpìlẹ̀ wa òun ló fi ṣe kìí ṣe luxury ká ní àwọn nǹkan tó yá wípé kamaliyat kìí ṣe pé bóyá òun gangan ní ìpìlẹ̀ ẹ̀hẹ́ àwọn yẹn kìí ṣe ọ̀ràn ìyàlẹ́wà lórí ṣùgbọ́n tó jẹ́ ojúṣe ìpìlẹ̀ yẹn jíjẹ mímu rẹ̀ ìná ìlò rẹ̀ kò gbọ́dọ̀ a gbọ́dọ̀ jẹ́ kí a gbọ́dọ̀ fi wọ́n wọn bó ṣe lè rò kó mọ̀ pápá jùlọ tá a bá ní ọlọ́wọ́ bá àlìfẹ́ ọlá orílẹ̀ yóò fi kùzù sáàtí ní sáàtì bì ẹni tó bá lówó ọlọ́wọ́ ní kó nà nínú ni nínà yẹn ó ti bẹ̀rẹ̀ àtọ̀dọ̀ àwọn ni wàlíl akọrọ̀bí ọ̀dọ̀ ni ó ti bẹ̀rẹ̀ ọkùnrin ò gbọ́dọ̀ jẹ́ adémáṣà àwọn oníta ṣùgbọ́n tó bá ti délé yóò di akagon tó má bèèrè owó kìíní kò sí tó má bèèrè owó kìíní kan kò sí ṣùgbọ́n tó bá ti dé sàbáì tó dé àárín àwọn ọ̀rẹ́ inú gbogbo wọ́n jò pé yàwó yàwó náwó náwó ni ẹni bí nírú ọkùnrin bẹ́ẹ̀ ṣe ti ta tó ń ṣe yẹn ṣọ́lọ́ ń pè ní ọ̀ràn yàlé lórí àwọn tó ń náwó fún yẹn náà àwọn tó ń rọtí fún àwọn tó ń ra kìnnìkan fún tó ń ra kìnnìkan fún níbi iṣẹ́ gbogbo àwọn kìnnìkan sẹ́kẹ́tìrì ẹ fóònù ń bàjẹ́ ni ó sáyé ra fóònù tuntun fún sẹ́kẹ́tìrì ẹ̀rí bẹ́ẹ̀dẹ̀ ni ìyàwó rẹ̀ ń béèrè kankan lọ́wọ́ rẹ̀ ní àwọn nǹkan tó jẹ́ ojúṣe ìpìlẹ̀ yóò rojú ni kó wọ́n bá tún nǹkan ẹ̀bẹ̀rẹ̀ mọ́ pé mo tọ́fẹ́ tí máa ṣe tìmá ti ní bẹ́ẹ̀dẹ̀ ní the same day okòwò lẹ̀ fún secretary lateral phone irú ọkùnrin bẹ́ẹ̀ yẹn ó wà irresponsible níwájú ọlọ́run ó wà irresponsible ẹlẹ́ṣẹ̀ ní níwájú ọlọ́run sàwọn tó jẹ́ ojúṣe ìpìlẹ̀ adinapakọ́t àwọn níná tọ́lọ́run ṣe nípìlẹ̀ pàkàṣe fún àwọn obìnrin wa a gbọ́dọ̀ má ṣe tọ́lọ́run ní wa man qudira alayhi rizquhu falyunfiq mimma ataahu àwọn tí àrísìkí ò tó nǹkan lọ́wọ́ wọn kò ní púpọ̀ bíi lágbájá fàlìyún fi kí máa àtàhùlà díẹ̀ tóun náà ní ẹ̀nà kó jẹ́ kíyàwó rẹ̀ mọ̀ fóun ní díẹ̀ kó mọ́ dé e mọ́lẹ̀ pátápátá kó nánú díẹ̀ yẹn náà fáwọn fámílì rẹ̀ so lẹ́yìn pé yẹn ná owó ọ̀ràn àyàn ẹ́ agbọ́jíjẹ mímu àwọn nǹkan tó jẹ́ pé kìí ṣọ̀ràn àyàn náà láti fi dùn wọ́n nínú láti fi fa ojú wọn mára ẹ̀rí àtúnṣe ẹ̀sìn fìgbàláàyè rẹ̀ lẹ̀ ó kí a tún ra aṣọ míì fún amú tún ra aṣọ kan mo láìka aṣọ ẹ̀wọ̀n tún ra fún ó láṣọ tó wọ̀ tẹ́lẹ̀ bọ́ mo tún ra míì fún ẹ̀rí nínú àwọn nǹkan tó jẹ́ sáàmù tó bẹ̀rẹ̀ máa ń fẹ́ràn ó kì mò ń bọ̀ mo ra kíní kan wálé fún náà kan jíjẹ tó wọ̀ kó láìkó máa jẹ́ àwọn nǹkan yìí lè má jẹ́ ọ̀ràn yàn ṣùgbọ́n tá a bá ń ṣe yóò máa ṣàlékún ìfẹ́ láàrin wa yóò dẹ̀ mọ̀ wípé àná tó máa ń sọ yìí pé ọkùnrin àwọn ọkùnrin kan ń ṣe gbá fáwọn fámílì wọn á sọ yìí pé ọkọ tèmi ò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni àmọ̀ gbàládà wájú ọlọ́run ẹ̀rí torí pé sáà ń ṣe yẹn a fi ń sin ọlọ́run ni gbogbo ọkùnrin tó wà yìí responsible àpẹpẹ lẹ́ṣẹ̀ ní níwájú ọlọ́run ọkùnrin tó bá wà responsible náà nílé ẹrú sin ọlọ́run dáadáa nítorí pé ó ń sin ọlọ́run pẹ̀lú nǹkan tó ń ṣe yẹn anábìwá muhammad sallam ó sọ fún saad ibn abi waqas ó ní kódà òkèlè tó ń fi síyàwó rẹ̀ lẹ́nu wọn á kọ́ ọ́lẹ̀ ipò òun ṣe sọ́dákọ̀ ojúṣe ló ń ṣe pó ń ṣe ojúṣe èyàn yóò gbàládá ṣùgbọ́n wọ́n á tún kọ́ pó ń ṣe kí ni òkèlè kọ̀ọ̀kan tó ń fi síyàwó ẹ̀ lẹ́nu ìyẹn ni pé bùkátà jíjẹ mímu tó ń gbọ́ wọ́n mọ̀ pọ̀ pé ó ń ṣe sọ́dákọ̀ fún tó ń táyìn ṣe ìyẹn náà ìbáàdà ni ìjọsìn là ṣe àmọ́ wo ni wo pé bọ́dìn rárá à ń ṣe kí ni à ń sin Allah subhanahu wa ta'ala látara àwọn obìnrin wa ni sọlọ́wọ́n bá àlìkẹ́lá ní ọmọ kúdìrọ̀ àlẹ́ ìdí kúrú fàlíyùn fi mímọ́ àtàhùn lọ́wọ́ anábìwá muhammad sallallahu alaihi wa sallam nínú hadith ya wa aisha radiyallahu anha ó ní obìnrin kan tán pè ní hind bintu utba ó jẹ́ ìyàwó abu sufyan ó wọlé láti lọ bèrè nǹkan lọ́wọ́ anábì muhammad sallallahu alaihi wa sallam ní èrè òjíṣẹ́ ọlọ́run abu sufyan rajulun shahihun la yurfini minan nafaqo ma yàfini wa yàfi bani ó ní abu sufyan yìí ọkùnrin yìí ní àwọn gan ọkọ rẹ̀ ni ó láhùn ó ní kò ní fún mi nínú ohun tí ó tó mi àti tí ohun tí ó tó ọmọ mi ná ní jíjẹ mímu àwọn ojúṣe ìpìlẹ̀ ènìyàn kò kí ń fún wa owó dẹ̀ ń bẹ lọ́wọ́ ẹ̀ kì ni tí ò lówó lọ́wọ́ ṣùgbọ́n láhùn tó bá ti wọlé obìnrin wa ní ṣùgbọ́n tí mo torí ẹ̀ wá ni wípé ìgbà míì òun máa ń múnú owó rẹ̀ tí ò ní mọ̀ tí ìbá ṣe owó tó pọ̀ náà bóò ni wọ́n ó ṣe múnú owó tí ò ní mọ̀ torí pé owó yẹn pọ̀ náà ni kò mọ iye tó kó síbẹ̀ òun ni wọ́n fi mú nú ẹ̀ tí ò ní mọ̀ pé wọ́n mú ní owó tí ò tó nǹkan nìkan ayọ̀ ń bẹ̀ wáyọ̀ ọ́ dẹ́dẹ̀rà ń bẹ̀ bàbá ti káwó kalẹ̀ síbẹ̀ ó dẹ̀ ti níṣirò 2000 tó wà ń bẹ̀ ti níṣirò so tọ́lẹ̀dìnà bá dí ó mọ̀ pọ́lẹ̀dìnà ti dí ṣùgbọ́n ibi tó wọ́pọ̀ tó yarọ dé tán bá mú gẹ́gẹ́ bí onígbàgbọ́ òdodo wà lọ bá nẹ̀bùn Muhammad rọ̀lọ́rọ̀ lọ́sọ̀rọ̀ pé ti máa mú ń bẹ̀ tí mo ná lórí ara mi àti ìyàwó mi ǹjẹ́ mo lẹ́ṣẹ̀ kéré òjíṣẹ́ ọlọ́run Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó sọ fún ipe húvi ní malihi bil ma'ruf mú nínú dúkìá rẹ̀ nínú owó rẹ̀ bil ma'ruf pẹ̀lú déédéé má kọjá àlà má yakfi wa yakfi bani ntí ó tó ẹ àti ntí ó tó ọmọ rẹ̀ òun ni kò mú má mú kọjá àlà tó ń tánà bí iṣẹ́ yẹn torí tí ọkùnrin yẹn ti fail in responsibility rẹ̀ ní ó gba láàyè fún obìnrin yẹn láti múnú owó rẹ̀ tó bá gbé lọ́sẹ̀ ní akọ̀tọ́ mú owó mi wọ́n á dá obìnrin yẹn láàrin wọ́n sì dá wọn lẹ́bi torí pé nítorí ẹ̀kọ́ òṣè ní ojúṣe òṣè eléyìí nínú tíṣẹ̀ríà tó lábọ̀ wá lọ́rùn gẹ́gẹ́ bí responsibility ọkùnrin ọkùnrin tí ò bá ṣe fún àtìgbọ́ responsibility kó wùlẹ̀ má rí ẹ̀dí kó fi ọ̀rọ̀ fáwọn má rí kó fi ilẹ̀ kó ṣe fún àtìgbọ́ responsibility nìyẹn wọ́n á sọ wípé bàbá ọmọ ló wà kò sí kinní kan mọ́ kò sọ́kọ mọ́ bàbá ọmọ nìkan ló wà ẹ́ so wọ́n tọ́ láti sọ yìí pé àwọn ọkùnrin tá bẹ́ ń ta wọn èyí fẹ́ gbọ́ responsibility lórí àwọn fámìlì wọn wọn ti ń fẹ́ wà responsible eléyìí dẹ́ pọ̀ káàkiri kó jẹ́ wípé ó ń fagbọ́n mi sí omi òtó nínú fámìlì táwọn èèyàn fi ń kọra wọn sílẹ̀ kọ́nà bàlẹ̀ kí ó múnú lé wa dúró lórí dáadáa àtúntò bákan náà wọ́n ní ká fún ẹ ní ilé tí wọ́n máa gbé ọkùnrin tó fẹ́ fẹ́yàwó ó gbọ́dọ̀ nílé tí ó gbé obìnrin yẹn sí àwọn ìwàkiwà ní àwọn environment wa tábà lọ táwọn local environment àmọ́ rí àwọn ìwàkiwà láàrin àwọn mùsùlùmí wàláhì ó ti fún ọmọbìnrin yẹn lóyún lábẹ́ òrùlé àwọn òbí rẹ̀ ni ọmọbìnrin yẹn ṣe ń bẹ lábẹ́ òrùlé àwọn òbí rẹ̀ ẹ́ so ó tún fún olóyún ẹlẹ́ẹ̀kejì ó tún bímọ síbẹ̀ yóò tún fún ẹlẹ́ẹ̀kẹta yóò tún bímọ síbẹ̀ yóò mọ̀ wá bímọ mẹ́ta mẹ́rin ó rẹ̀ ṣe wà lábẹ́ òrùlé àwọn òbí rẹ̀ àwọn ìwà jákujáku kódà kó sọ pé òun ti fẹ́ ákúdù pẹ̀lú ẹ̀gbọ́n pé mo ti fẹ́ níṣu lọ́kà ṣùgbọ́n mi ti ṣetán àti gbé e sílé àwọn nǹkan kan bẹ tí ò bá làkà ẹ̀ mọ̀ tó yẹ kéèyàn máa ṣe kò yẹ ká máa fi ròyìn àwọn mùsùlùmí ìsìláàmù ìdí afa kí obìnrin lẹ́yìn tá a ti fo ìdí pẹ̀lú ẹ̀ ó sì wà nílé àwọn òbí rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ ìdí pàtàkì ó gbọ́dọ̀ jẹ́ ìdí pàtàkì bí ọkùnrin ẹ̀ ò tiẹ̀ sí àrán wọ́n lè ti ṣe ákùdù tó ti ń bá dé yóò máa kó bọ̀ mi ẹ̀hẹ́ ìdí pàtàkì nìyẹn ṣùgbọ́n pé ẹ̀ṣì máa bẹ́ndẹ̀ yẹn náà mi ti ṣe táà ti mú wọlé ẹ̀tí ló wá ń ṣe ń bẹ̀ yẹn ó wá ń lóyún òdè ṣe táà ti mú wọlé ó lóyún ẹlẹ́ẹ̀kejì ó bí ẹlẹ́kọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta tó kánàlá ìwà ìbàjẹ́ despite the fact ní pé wọ́n ti ṣe ákùdúlé ọ̀tọ̀ ṣùgbọ́n tó ń wù yẹn ìwà ìbàjẹ́ ni ṣẹlẹ́ ọ̀faramọ́rú àwọn kan báyìí àwọn ìwà ìdọ̀tí tí ó stain Islam tí ó stain so àsokùnà ọlọ́run ní àkínúhónà min haitu sakantum min wujudikum ọlọ́run ní ẹ fi wọ́n sí lé níbi tẹ́ ẹ bá ń gbé abínú tẹ́ ẹ ní ìkápálẹ́ lórí ẹ fi wọ́n sí lé jẹ́ obìnrin minimum requirement níta jẹ́ obìnrin nípa ilé gbígbé òun náà ni yàrá tí ó sùn tí ó ní toilet tí ó sì níbi tí ó sì máa dáná ìyẹn ni minimum requirement ẹni tó bá ní kó ṣe jù bẹ́ẹ̀ lọ ẹni tó bá ní ó ṣe jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n mo gba yàrá self-contained yàrá kan náà ni ó ní toilet ó sì ní kitchen tí ó ti mọ dáná ìtọ́nà ń ṣe ní ọ̀ràn yẹn lórí ọkùnrin nìyẹn kìnnìkan kìnnìkan àwọn àfáà yẹn àbáwọn mùsùlùmí yẹn kò kìnnìkan máa kàn fi ẹ́ sínú àpálọ̀ kìnnìkan duplex ló yẹ kẹ́ máa gbà àtọ́ bá lówó duplex kó náà gbà ṣùgbọ́n tí ò bá ní ọlọ́wọ́ ò ṣe ní condition kó máa wá yáwó kiri torí púpẹ́ fẹ́ nìkan rárá so ìwọ̀nba tó bá lágbára láti ṣe ìtọ́nà ń ṣe ní ọ̀ràn ẹ̀lẹ́ lórí nípa ilé gbígbà fọ́bìnrin òun náà ní yàrá tí ó sùn tọ́lẹ̀tì tí ó lò tí ó ti máa wẹ̀ àti ibi tí ó ti máa dára tá a bá ṣe àti ṣe tó jẹ́ ọ̀ràn àyàn ha níbi ìròjọ́ níwájú ọlọ́run àti ṣe nínú àwọn ojúṣe wa bí ọlọ́run subhanahu wa ta'ala kó ṣàforíjì fún ẹnìkọ̀ọ̀kan tí ó san ọlẹ́sàn lọ́rọ̀ Alhamdulillah, wa salatu wa salam ala Rasulullah We thank Allah subhanahu wa ta'ala. May Allah's peace, blessings and benedictions be showered upon the soul of Muhammad sallallahu alayhi wa sallam, upon his household, his companions, and all the Muslims in general to the Al-Qiyamah. Allahumma ameen. We're talking about marital responsibilities, marital rights, the rights of the woman, the wife, from the husband, which are the responsibilities of the husband. and the rights of the husband uh, from the wife, which are the responsibility of the wife. So today we are looking at the rights of the woman, the wife in the house, which are the responsibilities of the husband. These rights and responsibilities, they are very important because we are going to account for them on the day of Anyone who denies the other party his or her right will give it back on the day of And that is very important. So we have to be responsible in our house, especially when we are relating with our spouses. There is need for us to be responsible, especially the men. We'll talk about the, the, the duties of the women too, inshallah, later in subsequent khutbah. But today, we are looking at the duties of the men, their responsibilities towards their wives. Financial responsibility is there. It is compulsory for us to spend on them, for us to provide accommodation for them. For us to provide meal, drinking, eating for them, clothing, it is the responsibility of the man as stated in various verses of the Quran. Let us not fail in this responsibility. This responsibility is not shareable. We do not share it with them. That take a part of the responsibility, I will take a part. Islam didn't say that. Where a woman decides to, to, to assist a man in uh, an obligation and a responsibility at home. If she considers it sadaqah, fabihi wa ni'ma, may Allah accept it from her as sadaqah. If she considers it as a loan, that I'm loaning you to fulfill your responsibility. Yes, a lot of time in mind that are going to pay back because she said a loan. This responsibility ranges from the mahab of the woman, the sadaqah, the bride price of the woman, spending on her, providing accommodation for her. If you are able to do all this, we have done the part that are considered financial on us. May Allah make it easy for us. Another angle of responsibility, there are responsibilities that have nothing to do with financial obligations. Personal ushra, good relationship with our women is very important. We relate with them in a kind way. Don't be a wicked husband to your wife. Don't always frown anytime you're at home, be jovial, you know, have discussions outside, you know, issues that are too serious, crack joke with your wife at home. The messenger of Allah sallam, will do the same thing, even with Aisha radiallahu anha. The prophet would play with her, they would laugh, they would discuss. It is part of, you know, good relationship with our spouses at home. The prophet told one of the companions, why didn't you marry a young lady, a young girl, that you play with her, she will play with you. That is to encourage we playing and, you know, without going beyond, you know, bounds of the Sharia. It is allowed. So people will see Islam as something that allows something like that, as long as we are not lying and we are not joking with something that can harm them. But we joke with things that are in the Sharia. We play with them. This is part of Husn al-Ushra. Prophet Muhammad sallallahu alayhi wa sallam, when some men among the Muslims, they were exercising in the masjid. They were exercising in the masjid with their sword, like practicing sword play in the masjid. And Aisha radiallahu anha was just a young girl, you know, uh, she wanted to watch the play. But she could not just go to the masjid as a woman and the wife of the prophet, sitting down watching them. No, that haya, you know, that chastity has to be there. The prophet saw her interest that she wanted to watch. So the prophet stood by the door and opened the curtain a bit. So she was sitting and she was able to watch. She narrated this and said the prophet stood for a long time until she was satisfied watching the whole of the display. Then she sat down. The prophet said, are you okay? She said, uh, yes. And she laughed. That is husnul ushra, relating with your wife in a good manner, something she likes to do. See how you can make it possible for her. This is very important. May Allah make it easy for us. Part of, you know, our responsibilities and duties at home, which is also very important, is to teach our wives and to monitor their religious and behavior, their religious upbringing, practices, and their behavior when it comes to issue of Islam. We should not allow lackadaisical attitude to allow women to misbehave at home or in the society or with other people. We teach them Islam. Bring them to halakot where they will learn if we don't know. Where they will listen to mashayikh they listen to the Quran, they listen to Sunnah. You monitor what they are doing, especially when it's asked to do with character when it has to do with attitudes, where are they catching their attitudes from? At times you have to debar her from moving and relating with a particular woman. Yes, it's your duty to do that. That, madam, that woman, I don't want her in my house anymore. Maybe you have observed one thing or the other that she never observed. Let her know. And such woman who is a righteous woman will listen to her husband. It is a responsibility anything that can affect her deen, that can affect her akhirah, you have to warn her against it. Allah says that in the Quran, يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُلْهِكُوا أَمْوَالَكُمْ وَأَوْلَادِكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ Do not allow your family members huh, and your property, whatever you are seeking for, or not the ayana. Who أَنْفُسَكُمْ وَأَهْلِكُمْ نَارًا Allah says protect yourself and protect your family members from hellfire. How do you protect your wife who relates with other women freely, with other men in the society freely. You know, she chat with men in the social media. A marriage almost broke up. Wallahi, last year, before we came into the, the discussion, you know, to talk to the woman and the wife, we discovered that the woman will keep on chatting with men. Middle of the night, the husband has been warning her, but she will continue that. She was enjoying that to the enjoyment at home. She never enjoyed her relationship anymore because she was enjoying discussing with men outside. A woman under her husband, subhanallah. So a man, responsible man, should not allow that. Should you have access to your wife's phone? Yes, you should have access to your wife's phone. You should have access to, to her phone. Because at times, a lot of things are happening on social media. She will get carried away. She does not know Islamic ruling on it. She doesn't even bother to, to ask. What in the world? when you scroll through like you see that subhanallah, you are supposed to be doing this. Some of our women, they are even smart in sending their pictures to their friends. So people, those ladies that will show those pictures to their own husband, like look at my friend, but this woman is using the cup at home. She wears the job at home, but she keeps sharing her pictures to her own friends, women. When she's not dressed well, she was not well dressed, she was not wearing her niqab, she was not using her hijab, then that lady will reveal the picture to her own husband or to, to other people or to her own men, friends among the men. You see, all these things we have to caution our women in the way they relate with other people outside, the way they use their devices, you know, so as to guard their relationship with Allah subhanahu wa ta'ala. She's not praying well and you keep quiet over that. It's only when she cooks and the food is salty. That is when you complain that you shout and other people can know that you are fighting with, your wife over what? Because the food is salty. But she has not praised you. Zul after Maghrib Isha, you never shouted. You never complained. You never gave admonition. That man is irresponsible. Ku anfusakum wa ahlikum nara. Protect your family members from entering hellfire. If you do the religion well, and your wife do it well, your children practice practice it well. Allah says, Al-Hakna bihim dhurriyatahum. On the day of Al-Qiyamah, you and your family will make you meet again in Al-Jannah. Do you want her to be in Al-Fire while you are in Al-Jannah? So you shouldn't leave her. You have to work on her. A woman who misbehaves with the neighbors, men, and the husband keeps quiet, the prophet said, is that you ad The companion said, who is ad He said, Alladhi yukiru fi ahlihi al-khadar. The man who sees indecency in his wife and keeps quiet. That's who? That's our own business. The Prophet said that is ad He will never perceive the fragrance of Al-Jannah, let alone entering Al-Jannah. You do not allow it. I told us it is religion. Our relationship is what? Is religion. So you are worshiping Allah by guiding them to the right path. So all, all of these, they are part of our responsibilities uh, towards our women. We pray for Allah subhanahu wa ta'ala to forgive us our shortcomings and accept our ibadat. Inshallah, subsequent khutbah, we'll be talking about the responsibility of the women too towards their husbands. Subhanakallahumma bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته